Bye.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 وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لقد تحدثنا فيما غبر من الخطب حول بعض الحقوق الدينية حيث تحدثنا عن حقوق الله سبحانه وتعالى على عباده وحقوق النبي صلى الله عليه وسلم وأصحابه وحقوق الوالدين واليوم عباد الله نتحدث عن حقوق المسلمين بعضهم على بعض واعلموا عباد الله أن الأخوة الإسلامية هي الأخوة الحقيقية وذلك لأن الله سبحانه وتعالى قال إنما المؤمنون إخوة وهذه هي الأخوة الحقيقية الأخوة التي لا تنقطع التي تستمر إلى الجنة إن شاء الله واعلموا عباد الله أن المسلم على المسلم حقوقا لا بد من من الحفاظ عليها ومن مراعاتها وهذه الحقوق موجودة في الكتاب والسنة والنبي صلى الله عليه وسلم قد أشارنا إلى بعض هذه الحقوق في أحاديثه الصحيحة والآيات العامة في القرآن الكريم تدل على هذه الحقوق أيضا اعلموا عباد الله أن الله سبحانه وتعالى أخبرنا بأن المؤمنين بعضهم لبعض أولياء قال الله تعالى المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ووصف لنا الله سبحانه وتعالى حال المؤمنين في قوله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم هذا يدل على أن المسلمين رحماء فيما بينهم وهذا أيضا من آه، الحقوق التي آه، يجب مراعاتها واعلموا عباد الله أن هناك نقاط ينبغي أن نتنبه إليها عند الكلام حول حقوق المسلم على المسلم النقطة الأولى هي موالاة المسلمين أي محبتهم ومناصرتهم ومعاونتهم معاونتهم بالمال والنفس واللسان فيما يحتاجون إليه من أمور دينهم وكذلك من أمور دنياهم هذا أيضا آه، من آه، حقوق المسلم على المسلم وثبت عن النبي صلى الله عليه وسلم أنه ذكر خمسة من حقوق المسلمين من حقوق المسلم على المسلم فيما صح عنه فيما رواه البخاري ومسلم حيث قال صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع واتباع الجنائز وإجابة الدعوة وتشريف الحادث في هذا الحديث ذكر النبي صلى الله عليه وسلم خمسة من الحقوق وكذلك من حقوق المسلم على المسلم آه، مشاركتهم في الظهور ومشاركة في مشاركتهم في الرخاء والسراء بحيث يتعلم المسلم بألم أخيه ويسر بسروره وذلك أن النبي صلى الله عليه وسلم قال في حديثه مثل المؤمن مثل المسلمين في توازنهم وتعاطفهم وتراحمهم كالجسد الواحد إذا اشتكى منه العز تداعى له سائر الجسد بالحمى والسهر أدعو الله سبحانه وتعالى أترى في النبي صلى الله عليه وسلم àlékún kí ọlọ́run bá àríkẹ́ ọlá ó máa bá àwọn sàábẹ́ ànẹ́bì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànẹ́bì sallallahu alaihi wasallam ìjọ ìjọ ìjọ ìyàmà ẹ̀yẹ́ rí ọlọ́run bá àríkẹ́ ọlá gẹ́gẹ́ bí a ti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá láyé ọ̀rọ̀ ọlọ́run bá òun náà ló lóore jù nínú gbogbo ìlànà téèyàn máa tẹ̀lé

gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bọ́ọ̀ náà ti máa ń ṣe wá lójú òkòrò tó ti máa ń sọ àtọ́ọ̀lẹ̀ fún wa nínú àwọn ìtò lálàáfíà nínú àwọn hadithu rẹ̀ tí pé kápáyà ọlọ́wọ́ bá àríkọ́lá nípa apá àtúnṣe kápáyà ẹ̀ káwà lọ lè mọ̀ ìpé ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkọ́lá yìí tún láti ní ọ̀rá ìyà ní fún gbogbo ẹ tó bá ti tẹ́lá òun náà ní àkórí gbogbo àwọn ìjọsìn tọ́lọ̀ ọba àríkíọlá ń pawá látẹ̀ kábà àrí ìbẹ̀rù ọlọ́run ọba àríkíọlá òun náà ló fi pawá látẹ̀ gbogbo àwọn tó pawá látẹ̀ ẹ̀yẹ oṣù ọlọ́run ọba àríkíọlá sábà lọ́lẹ̀ wò á rí pé bí àwọn kúrúbà mélòó kan sẹ́yìn tó ti kọjá kí àwọn ọ̀rọ̀ míì tó tún wọ̀ láàrin á rí pé à ń sọ̀rọ̀ nípa àlùkùkù ti níyà àwọn ìwọ̀ tó jẹ́ pé ẹ̀sìn ló gbé àwọn ìwọ̀ yìí fún wa àwọn rights àwọn responsibilities tó jẹ́ pé ìsìláàmù ló gbé kọ́ oníkálùkù wa lọ́rùn tó ti di túláàsì fún wa pé ká sọ àwọn wọ̀nyí tí a gbọ́dọ̀ fẹ́ ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú tó jẹ́ pé nínú àwọn wọ̀nyí àwọn míì fẹ́ tó jẹ́ pé tá a bá fi ilẹ̀ táà sọ a ní jẹ́ mùsùlùmí látàrẹ̀ á jáde kúrò nínú ìsìláàmù ìsì ń bẹ nínú àwọn wọ̀nyí tó bá jẹ́ pé tẹ́yọ̀ fẹ́ bá fílẹ̀ tí ò bá sọ èyí ó di ẹlẹ́tẹ̀ yóò di ẹni tí ó wà nínú inú fún àyàfó níwájú ọlọ́wọ́ bá àríjọlá tó bá díjọ́ gbé nínú àwọn ìwọ̀ta àti sàlàyé fúnra síwájú òun náà ni hukuki láì subhanahu wa ta'ala òun náà ni àwọn ìwọ̀ tó jẹ́ ti ọlọ́wọ́n bá àríkì ọlá ọba tó dáwa àwọn ìwọ̀ yìí ìwọ̀ tó lágbára púpọ̀ ni tó jẹ́ pé tá a bá pa àwọn ìwọ̀ tá a pa ìwọ̀ ọlọ́wọ́n bá àríkì ọlá títà fún níwọ̀ rẹ̀ á jẹ̀bi pé a ti pa nǹkan mí papọ̀ ọlọ́wọ́n látara ìwọ Ànábì sallallahu alaihi wasallam yìí àwọn ìwọ̀ kan náà tó wá mú agbára látara ìwọ Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn ọwọ̀ tí ń tẹ fáwọn sàábí Ànábì wọ́n ní àwọn náà ní ìwọ̀ lórí wa yàtọ̀ sí ìwọ̀ táà máa sọ pé ìwọ̀ mùsùlùmí jẹ́nálẹ̀ àwọn tó ní ìwọ̀ pàtàkì lórí wa látara pé gíní látara pé àwọn alábàjọ ti Ànábì sallallahu wasallam ni wọ́n látara pé àwọn ni wọ́n pẹ̀lú Ànábì sallallahu wasallam tí ànẹ́bì mítà ìdí ìsìláàmù mítà káàkiri tó fi di pé àwa náà ń pera wa ní mùsùlùmí lónìí táàbí ti ẹ̀sí ìsìláàmù wa ní ọ̀nà tó bá láàká ìmú tó ń kálùkù wá ń tẹ̀sì pẹ̀lú àmọ̀dájú iṣẹ́ táwọn tàbí ni àkọọ́lẹ̀ tí wọ́n kọkalẹ̀ fún alábọ̀dà ànẹ́bì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ àwọn ìwà aráalé àwọn aráalé ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn fámílì ànẹ́bì àwọn ìyàwó ànẹ́bì àwọn ọmọ àwọn ọmọ yìí náà àwọn náà ní àwọn ọwọ́ pàtàkì lórí wa látara pé kí ni

mi ò bá sí láyé mọ́gá ìwọ̀ ọmọ òsán ágùn máa ń ṣe ìwọ̀ ọmọ títà náà olùkó láyé tàbí jáde tẹ́lẹ̀ olùkó lọ́rùn wa ni òbí ẹ̀rẹ̀ èkú káwàrò pé ìwọ̀n ti sánú ìwọ̀n tó kù gẹ́bà ìsàlàyé rẹ̀ fúnra wa lẹ́kùn rẹ̀ rẹ̀ ni àwọn ìwọ̀n tí mùsùlùmí ní lórí mùsùlùmí ẹ̀rí gbogbo àwọn tààtàtẹ́yìn náà mùsùlùmí náà ni wọ́n àmẹ́ẹ̀ta ni wọ́n àwọn tó ní ìwọ̀ ẹ̀sà lọ́dọ̀ wa àwọn mùsùlùmí lápapọ̀

àtàwọn mùmìnà lóbìnrin gbogbo wọn pátápátá alákọ̀yà sí ara wọn ni wọ́n olùnífẹ́ ara ẹni ọ̀nà ni wọ́n ìtumọ̀ eléyìí ni pé mùsùlùmí ó máa fẹ́ràn mùsùlùmí mùsùlùmí lóbìnrin yóò máa fẹ́ràn lóbìnrin a máa nífẹ́ ara wa a ní ara wa ló sọ ilé ìfún wa nínú tó ń sọ fún wa nínú ọlọ́ọ̀bá àríkíọlá ní mùmìnì tẹ́ríun ẹ́ ọlọ́ọ̀bá àríkíọlá ní ọmọ ìyá ni wá eléyìí wọ́n pè ní al-ukhuwatu al-diniyya eléyìí náà ni ìjọmọ̀ ìyá tinú ẹ̀sìn ẹ́ òun náà sì ni al-ukhuwatu al-haqiqiyya eléyìí náà ni ìjọmọ̀ ìyá tó jẹ́ ti pàápàá tó jẹ́ tòdodo nítorí pé gbogbo ìjọmọ̀ ìyá ní ṣe tí ò yàwùmá ìdí ní àdúwò ilẹ̀ mùtàkùn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní gbogbo ọ̀yá yóò tẹ́ ẹ̀bá wò bá rẹ̀ ní tẹ́ ẹ̀kùnrin kò rí kò sùn ẹ̀wọ̀léwọ̀dé gbogbo èrí sí ìtàbá lè pèrà wa tó bá dìjọ́ ògbéjà lè kìí àmà ọ̀tá ní akẹ́yìn síra wa ní ilẹ̀ mùtàkùn àbàwọn tó bá páyọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá àwọn ni wọ́n sọ̀rẹ́ láyé wọ́n tún sọ̀rẹ́ tó bá dìjọ́ ògbéjà lè kìí àmà ní tó bá dìjọ́ inú àlìjẹ́ndà tó látara ìdérè láti mọ̀ ẹ̀rí ká ṣe dáadáa sí múmìní sí mùsùlùmí ó ti dáadáa sí mùsùlùmí ká fẹ́ràn ara wa yìí ọlọ́ọ̀bà àríkẹ́ ọláròyìn rẹ̀ fún alára Ànábì sallallahu alaihi wasallam nígbàtí ọlọ́ọ̀bà àríkẹ́ ọláròyìn Ànábì ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní Muhammadu Rasulullah والذين معه أشداء على الكفار àwọn tàbí ànẹ́bì àti dá alẹ́kùnfàà wọ́n a máa lè kókó máwọn kèfèrí nígbàtí wọ́n bá pàdé àwọn kèfèrí lójú ogun nígbàtí wọ́n bá pàdé àwọn tí wọ́n ṣẹbọ sọ́lọ̀wọ̀n bá àríkọ́lá ẹ̀ẹ́dì kó ní wọ́n yàtọ̀ ẹ̀ẹ́dì pé nígbàtí wọ́n gbé àwọ̀ wọ̀ ni ọlọ́wọ̀n bá àríkọ́lá wá ní ó hàmá oúnbẹ̀ ìnáhùn àbátọ́bá ti wà láàrin ara wọn wọ́n a máa ṣàánú ara wọn wọ́n a máa fẹ́ra ara wọn eléyìí ẹ̀kọ́ lálá ní ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá fi kọ́ wa àbátọ́ bá jẹ́ àwọn ọmọ mi láwùjọ mi ibi jẹ́ àgbọ́yẹ̀sì tó ti pa ẹlòmí lérí ẹ̀yìn yóò sì yóò máa bẹ̀yìn sí kírísẹ́rì yóò máa bá oníbídí àṣẹ yóò máa bá ẹlẹ́pọ̀ mí ìgbàṣe àmẹ́tọ́ wá jọ máa yá rẹ̀ mùsùlùmí ẹwà rí pé kò ní bá ṣe gbogbo àwọn eléyìí ìdàkejì tọ́lọ́wọ́ ni nínú alukur'an ètò wá jẹ́ àkòrí nínú wa mùsùlùmí òun náà ni mú wa aláàtùhùn ni ká mú wa ní alákọ̀yàtí òun ni kí mùsùlùmí ó fẹ́ràn mùsùlùmí kí mùsùlùmí ó máa bá mùsùlùmí ṣe ọ̀nà wo gbà òun náà ni mú àwa náà tùhùn kí mùsùlùmí ó máa ran mùsùlùmí lọ́wọ́ ẹ̀ inú àwọn àkòrí ọ̀nà tàbí tẹ́kíní tàbí máa fúnra wa lẹ́tọ̀ ara wa wa awanatuhum wa musa'adatuhum ká máa ran ara wa lọ́wọ́ ká máa gbéra wa nígbàún ibi tá a bá ti ní bùkátà ká máa fi ran ara lọ́wọ́ ìrànwọ́lọ́sà wá ń sọ yìí yóò máa jẹ́ bil mali wan nafs a máa ran ara lọ́wọ́ pẹ̀lú owó ibi tí mùsùlùmí bá ti ní ìdí owó ẹni ká fi owó ràn lọ́wọ́ ààbò owó ràn lọ́wọ́ wà náà ibi táàbà ti náà ní ara wa láti ní ìran mùsùlùmí ọmọ ìyá wa lọ́wọ́ a ní ẹ̀mí wa láti ní ìran mùsùlùmí lọ́wọ́ wà lìtàn a sì lo ahán èyà máa fi ahán èyà máa fi ìran mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ bí táwọn èèyàn ti ń bá ti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ jẹ́ nìkan tí ó sí bẹ́ẹ̀ tí wọ́n ń sọ àwọn nǹkan sí nǹkan tí ó dá nípa rẹ̀ ìwọ tó bá wà ń bẹ̀ sí láti ní fún ọ kó lo ahán rẹ̀ láti ìran lọ́wọ́ bẹ́ẹ̀ a ilé ń sọ nípa ọmọ ìyá wa ikọ̀ rí bẹ́ẹ̀ tó bá jẹ́ wá rí bẹ́ẹ̀ náà nǹkan tẹ́ ń ṣe igi ìgbà ní ọ̀rọ̀ ẹ̀yìn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ni tá a bá rí ẹlòmíì ẹnu àtẹ́kà àwọn tí wọ́n ti lọ nínú àwọn ẹni eré nínú ẹ̀sìn nínú àwọn tí wọ́n pìyànjú fún Islam ọ̀nà táàfin ìrànwọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni pé kó kálùkù wa náà kálù ta bá ní lágbára láti fi ìrànwọ́ lọ́wọ́ àwọn táà ní ẹnu wa káfí ìrànwọ́ lọ́wọ́ pẹ̀lú káfí gbẹ̀yìn ìdọ̀tí tí wọ́n fẹ́ máa tàbí ara wọn káfí ìgbàkò fún wa àwọn náà ó máa ran àwọn tí wọ́n bá ń ṣe tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá àwọn tí wọ́n bá ń tẹ ìsìláàmù ká àwọn tí wọ́n bá ń dá àgbogbo ìwọ àwọn mùsùlùmí tí wọ́n ti kọjá lọ àwọn náà máa wa ràn wọ́n lọ́wọ́ kílẹ̀ tún ní ìdí tí wà tí ó fi máa lọ dáadáa kílẹ̀ tún ní ìdí tí dáwọ́ ó fi máa lókè gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn ọ̀nà tí mùsùlùmí tí mùsùlùmí a fi máa ran mùsùlùmí lọ́wọ́ ni a máa wá ara wa lọ́wọ́ yìí fi máa yàtàjúnà ilé níbi tí mùsùlùmí bá ní bùkátà sí ní umúrì dínihim nínú àwọn tó ní ti pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn a máa ra lọ́wọ́ lórí ẹ̀sìn bí ẹ̀sìn ó ti rọrùn fún kálukú wa láti ti ẹ̀sìn mùsùlùmí gbọdọ̀ máa gbìyànjú láti ran mùsùlùmí lọ́wọ́ wọ̀ bí òmúrì dúnìyà àrùn kọ́dà a máa ra lọ́wọ́ ibi àlámàrí ayé wa náà táwà bẹ̀ yìí bí mùsùlùmí bá ní bùkátà ra lọ́wọ́ tó bá ra lọ́wọ́ bí bùkátà yìí yóò mú ẹ̀sìn láti rọrùn fún láti sìn ẹlòmí ẹ̀sí nira fún láti ṣe àwọn ọ̀sán tó jẹ́ dákan wà áàdì àwọn ọ̀sán tó jẹ́ pẹ́kẹ̀ ìṣẹ́tú láti àmìyàn tó máa fi rí àlékún dáadáa ọdọ́ ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ní kò ráyè pé nítorí kíní nítorí àtijẹ́ àtimú nítorí wàhálà tí o bá wá ní kápá láti fún yẹ wàhálà fún láti fún ọ fún lọ́nà kan tí ó rọrùn fún tí ó fi máa rí ìbádà ṣe lálékún eléyìn ó tún máa jẹ́ láádá fún wọn yóò tún máa jẹ́ orí fún wọn nínú àwọn ìwọ̀ tí mùsùlùmí ní lórí mùsùlùmí òun náà ní kí mùsùlùmí ó bá mùsùlùmí kópa nígbàtí mùsùlùmí bá ń dùnnú kínú ọmọ ìyá musulmi mùsùlùmí bá ń dùn jẹ́ kínú tí ẹ náà máa dùn má máa banújẹ́ nígbà tó rí bá ṣẹlẹ̀ sí mùsùlùmí má máa banújẹ́ nígbàtí dáadáa nígbà tó bá sí mùsùlùmí máma banújẹ́ ìgbàtí aburú bá kúò èyí tàbí ba kálẹ̀ fún mùsùlùmí bọ́yá ìjìn rẹ̀ jẹ́ aburú kan ní àbẹ́rù ń ah! bá aburú ìwá kálẹ̀ ba tẹ́tù àbá jẹ́ kí ọwọ́ ba ti tẹ́ gbogbo àwọn nǹkan báyìí kò bójú mu ẹ mùsùlùmí a máa ṣegí ama a máa ama ba a máa bá mùsùlùmí kópa nígbà tínú rẹ̀ bá dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tínú mùsùlùmí tí mùsùlùmí nínú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bá ń bàjẹ́ jẹ́ kó máa rí gẹ́gẹ́ ìgbà tó jẹ́ pé ara inú ti ẹgangan náà ní bàjẹ́ anábi sallallahu alaihi wasallam anábi ròyìn fún wa nínú hadithi rẹ̀ nígbàtí anábi fẹ́ júwe fún wa ipe kí láti ẹlẹ́ fi mùsùlùmí wé náà mùsùlùmí sí mùsùlùmí <laughs> bá ṣe wà yìí méjì ni wá ní mẹ́ta ni wá ní mẹ́rin ni wá ní agbogbo bí ta bá wà tí ayé kí ni àpẹẹrẹ tánàbí sallallahu alaihi wasallam fi wá wé anábi sallallahu alaihi wasallam ó ní àpẹẹrẹ mùsùlùmí tẹ́ rí ń fi tàwádìí níbi ma nífẹ̀ẹ́ ara ẹni ẹn ibi kí mùsùlùmí ó ma nífẹ̀ẹ́ mùsùlùmí wata'atufihim ibi ká máa fẹ́ràn ara wa watarahumihim ibi ká máa ṣàánú ara wa ẹn àpòjúwe tá a lè fi mùsùlùmí wé òun náà ní kal a lè fi mùsùlùmí ni bi tí ó bá ti pé kan ara tí bá ti ń ẹ̀ tọ́wọ́ bá a ti ma gbọ́ lérí a ti ma gbọ́ káàkiri eré òní sọ pé kò sí tó kàun ṣebọ́wọ́ ní dùn ẹsẹ̀ eré òní sọ pé kò dùn tó ti jẹ́ ti ara kan kan ni kan bá ti ń dùn ara yóò jẹ́ gíní yóò sallallahu alaihi wasallam a tẹ́rí bá ń fọ́ yàn ẹ̀yìn mímí ò ní lókè kò ní lọlẹ̀ dáadáa gbogbo eré jìnnì tí máa ń sí ẹ̀lẹ́rí kèríkè ara yóò mọ̀ tẹ́wọ́ gbà fúnra wọn ni alẹ́sọ̀láwà alẹ́mùsálàmù ní mùsùlùmí ti pọ̀lọ̀ nínú táwọn mùsùlùmí ànẹ́sẹ̀ rínú táwọn mùsùlùmí ànẹ́sẹ̀ rí tí wọ́n fi lò pé tí ayé tí gbogbo fi rọrùn tí ò fi sí wàhálà táwọn náà bá fẹ́ gbádùn láyé tá a wà yìí tá ara ara kan tuntun bí ọmọ ìyá rẹ̀ bá ti jẹun ọ̀sán jẹ́gẹ́ bí ọmọ pàwọn ìgbà tí wọn náà ti jẹun ọ̀sán ni báwo pé wọ́n ti jẹun bámbám kò sí tó mẹ́kàn pẹ̀lú ẹlòmí ebi ò bá àmọ́ pẹ̀lú mi tí ẹ bá ń lò pé ti ayé báyìí kìí ṣe pé ti ayé sánẹ́bí sallallahu alaihi wasallam dàkalẹ̀ fún wa ìbá akẹ́kọ̀ọ́ lára sánẹ́bí sallallahu alaihi wasallam nígbàtá nàbí délù Madina nígbàtá nàbí wọ́n fi àwọn ará maka ẹni tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tẹ̀ ìjírá ànábì wọ́n pín wọn papọ̀ máwọn ará Madina pé múra ẹlọ́mà ìyá ẹjọ́ máa jẹ́ ẹjọ́ máa mú ẹjọ́ máa sàánú ara yín wọ́n wá ṣe é débi pé kọ́dà ará ẹlòmí tí <clears throat> ẹlòmí ò dá dúkìá rẹ̀ sí méjì pé dúkìá rí ní ìwọ̀n náà gbádá yìí kí wọ́n náà lè máa rí jẹ kí wọ́n náà lè máa rí mu oòrùn àwọn eléyìí òun náà lànàbí sallallahu alaihi wasallam òun náà lànàbí kọ́ àwọn mùsùlùmí tó fi wá dá àwọn papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá

blọ́ọ̀kù ẹyọ ọ̀kan odidi blọ́ọ̀kù kan kọ́ ló mọ́lé <clears throat> blọ́ọ̀kù pọ̀ tààfi fọ́ tààfi fọ́ fúnra wọn òun náà ló wá múlé tó ilé wá dó débi pé bàbá fara tí àwọn ni ó yà ti dànù Ànábì sallallahu alaihi wasallam ní bá pè júwe mùsùlùmí ṣe nínú ẹ̀yìn ṣùtù bá lùkù bá àgọ́ apá kan blọ́ọ̀kù yóò fọwọ́ mú apá kan Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ń yọwọ́ rẹ̀ lé ìbọra báyìí ìpè gẹ́gẹ́ bí ọwọ́ ṣe wọnú ọ báyìí tí ó fi wá mú agbára wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ti gbọdọ̀ rí tí mùsùlùmí bá múra wa bẹ́ẹ̀ tàà bá fọwọ́ múra wa bẹ́ẹ̀ tí èsè mùsùlùmí náà ni ó máa ṣàbòsí mùsùlùmí tí èsè mùsùlùmí náà ni ó máa ṣe kéta mùsùlùmí tí èsè pé mùsùlùmí náà ni ó máa ṣe jàmbá mùsùlùmí a rí pé ìgbésí ayé ọ̀run ẹ̀yìn táwọn mùsùlùmí gbé lọ́jọ́ kìíní àná <clears throat> tí wọ́n fi ní bọ̀kàbalẹ̀ òun náà làwọn náà mọ̀ gbé láwùjọ wa ẹ̀yọ́ ìjọlọ́wọ́ bá rí yọlá inú ìwọ mùsùlùmí lórí mùsùlùmí táà gbọ́dọ̀ sọ ẹ̀yìn táà gbọ́dọ̀ jẹ́ kó yí gẹ́ tó jẹ́ pé táà bá mójútó ẹ̀ àníwà fọ́kàbalẹ̀ gbogbo àwùjọ tàbá wà àníwà fọ́kàbalẹ̀ nínú ayé láàrin ara wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àti níní fọ́kàbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àríkẹ́ọlá nítorí pé a wà nínú kòkí a wà nínú ẹni tí ó tẹ̀lé àti Ọlọ́run Ọba àríkẹ́ọlá tọ́lọ́run Ọba àríkẹ́ọlá pa wá nínú àwọn àtẹ́ yìí nínú àwọn ìwọ̀ yìí Ànábì júwe ìwọ̀ márùn-ún kan fún wa nínú hadith rẹ̀ tó lálàáfíà èyí wà nínú sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim Ànábì ní hakul muslimi ala al muslimi khams Ànábì ní ìwọ̀ ní musulmi ní lórí musulmi Ànábì ní márùn-ún márùn-ún tánàbí sọ fún

alákọ̀ọ́kọ́ ń bẹ́ alẹ́sìrọ́dù salam òun náà ní ká dá sálámà padà ọmọ ìyá wa mùsùlùmí tó bá sálámà sí wa nínú wọ̀ tó ní lórí wa òun náà ní ká dáhùn sálámà tó bá wá sálámà sí ọdí wò dá lóhùn sálámà ẹ́ o ti dé kí ni o ti gba ìwọ rẹ̀ ìwọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí o ti gbà ní láti ń pè ní ìwọ̀ tí ẹ bá gbà lọ́nà ìkọ́ kó mọ̀ yí pé ó ti di gbèsè lọ́rùn rẹ ó dá padà fún tó bá jíjọ́ bí ìdàgbìyàmà nínú ìwọ̀ mùsùlùmí lórí mùsùlùmí anábìsọ̀ wá wà lẹ́wọ̀ sọ́lá ní wà ìyá àdàtìlìmọ̀lì òun náà ní ká máa bẹ aláàárẹ̀ wò ọmọ ìyá wa mùsùlùmí tó bá rẹ̀ ká bẹ̀ wò kìí ṣe pé kó jẹ́ fámìlì rẹ̀ lọ́nìkò tó bẹ̀ẹ́ wò kéèsè kó kó jẹ́ ọ̀rẹ́ rẹ kéèsè kó jẹ́ alájọsípọ̀ rẹ kéèsè kó jẹ́ ọ̀gá rẹ tó bá ti jẹ́ pé mùsùlùmí ni ẹ̀ẹ́kẹ́yìn ó bẹ̀ẹ́ wò nínú àwọn ìwọ̀ tí mùsùlùmí ní lórí mùsùlùmí ni nígbà tí bá ń sàárẹ̀ wọ́n ti bá olùjádá yìí bọ́lọ̀wọ̀ bá rí kẹlọ́bá wá lọ́lọ́jọ́ dé tọ́mọ̀ yáà rẹ mùsùlùmí bá kú ọmọ rí ni ò mọ́ rí ni tẹ́ mùsùlùmí ni ànábì ní ká tẹ̀lé òkú ẹ̀ ká kírun sí ilá ká bá wọn sí gbogbo àwọn eléyìí nínú wọ̀ ni lẹ́yìn kó fún ní ìwọ tiẹ̀ ìwọ náà tún wá ní ládánlá tó gbà lọ́dọ̀ ọlọ́wọ̀n bá àríkẹ́ọlá nítorí pé ànábì yẹn bá tẹ̀lé òkú ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni bá àrẹ́bì ní kó bá tó wá tẹ̀lé ìjọ ti wá ń gbé jínú tààrẹ tọ́bí kìí tẹ̀ padà lẹ́yìn ẹ̀ àrẹ́bì ní pọ̀láwù kìíra ọ̀tọ́n àrẹ́bì ní ó ti bí méjì ó ti bí kìíra ọ̀tún méjì tó ní ọwá bèèrè àrẹ́bì sallallahu alaihi wasallam igbe malkìíra ọ̀tún ya Rasulullah ìyá àrẹ́bì kí ni tán pè ní kìíra ọ̀tún àmàdí jẹ́bẹ̀ tẹ́lẹ̀ bí agolo mílìkì ni tẹ́lẹ̀ bí ọmọdé ní bọ́bìta ni bóò láti ẹ̀ṣẹ́ mọ̀ tán pè bẹ́ẹ̀ àrẹ́bì ní mísùn jabalẹ́ yìí ní àbìmẹ́ látara pa tí mo sókúlá ẹ̀wọ̀ ládátá gbà látara pé a bá wọn sí òkú inú eléyìí lẹ́yìn pa fún mùsùlùmí lẹ́tọ̀ọ́ tí ẹ̀ àwọn náà tún ti wá dégínì àwọn náà tún ti wá rí àládá ńláńlá àfi àbá kékeré àfìgbà ńlá lọ́dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá inú ìta nàbí sallallahu alaihi wasallam dákọ̀ fún wa nínú wọ mùsùlùmí lórí mùsùlùmí nínú <clears throat> hadithi yìí òun nígbà tó bá pè wá sí ìpèpè tó bá tẹ̀rí ọlọ́ọ̀bà àríkì ọlá mu ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ń ṣe wà ní mọ́tò nìkà wọ́n wá ń pè ọ́ pé òun fẹ́ wá nínú ẹ̀tọ́ rẹ̀ nínú ìwọ̀ tó ní lọ́rùn òun náà ní kó dá lóhùn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó ń ṣe àkíkọ̀ ó wá ń pè ọ́ síbẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ ní kó dá lóhùn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí oúnjẹ ẹ̀wà ń ṣe bá dúbà kò sí kankan àbẹ́rẹ̀ ẹ̀wà lóhun pé pẹ̀pẹ́ ọya ìyẹn ẹ̀wà bá mi jẹun ó wá ń pè ọ́ ẹ̀yìn tún láti ní ọkọ̀ dá lóhun nítorí pé inú wọ̀ rẹ̀ ni tó bá ti dá lóhun bá ó ti yẹpẹrẹ rẹ̀ tó bá dá lóhun ó ti kàá lábùkù ẹ̀wà rí àtàwọn tó ti jábàlá kan wá pépè jẹ́nẹ́rà ìpè àwọn onímọ̀ ìjọba yọ wá pé irú ìpè jẹ́nẹ́rà báhùn eléyìnwé ti tún láti fún àbúkà dáa lóhùn kẹwàá ní àgbogbo ah, èèyàn lápé ó àríwogbo mùsùlùmí lápé ó irú eléyìnwé ẹni bá lè lọ ni ó lọ àwọn tó bá ti tẹ́ gíní tó bá jẹ́ tàbísù rẹ pẹ̀lú dáwà ọwá sẹ́ni mẹ́sẹ́jì sí ọ ni àbówá kí ọ̀fẹ́ ìrọmọ̀ yá mi ẹ̀yẹn mo kí ọ sí nǹkan báyìí tó láti ní kájá lóhùn àyàfi tá a bá ní pé ìbàjẹ́ ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀yẹn tá a bá wá dé bẹ̀ta rí pé bàjẹ́ ń ṣẹlẹ̀ bẹ̀ta rí pé apá òká láti kọ ìbàjẹ́ yìí tó láti fún àkápò bẹ́ẹ̀ abá ní mọ̀ pé ìbàjẹ́ náà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ nínú àwọn tí ọmọ wa ní ìjà bá ti dá àwa nínú àwọn tí ó kọ̀ fún wa tí ò ní já dáhùn pèpè òun náà ní pé tá a bá ti rí pé ìbàjẹ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látàrí ilé àdídá lóhùn nínú àwọn dá dáwà ní ìfẹ́ tí ó pè ẹ̀sí yóò fẹ́sí ọlọ́wọ́ bá àlejò lámú tó bá pẹ́ ọwọ́ gbọ́dọ̀ dá lóhùn ọwọ́ lóhun ṣe mòlídìí ọlọ́mọ yáà ní náà lòun nọ́ẹ̀sì ọwọ́ lóhun tí ọdí mòlídìí ní wọ́n mú àdìsí jábọ́ sí dáwà wá fún ọ irú àwọn dáwà báhùn dáwà bídíà ní ọgbọ̀dọ̀ dá lóhùn àbí orúkú rẹ̀ wá kú nígbẹ̀ wá kírun tó kúlá lọ́jọ́ ẹ̀sìn búdá ọdọ́ á ní ọmọ ìyá ẹ̀dá kù fìdáhù jọ mẹ́jọ láti fìdáhù ẹ̀yìn jọ kẹta láti fìdáhù pọ̀ ọ̀pọ̀lọ̀ dá lóhùn nítorí pé ìpèpè lọ síbi bídíà òun náà lélẹ́yìn ìrògbèlọ́ sí ìtọ́lọ̀wọ̀ bá àríkẹ́ọlá tí ò yọnú sí ni àwa lóhun ta ẹyẹ ọdún ìjírá ẹyẹ ọdún ìjírá wá sí àṣọdún ẹ̀ àkúra wá jọ fún ìjírá ìrẹ̀lẹ́yìn àìdáhùn ìrẹ̀lẹ́yìn àbáǹta ẹyẹ lé látùlùkọ́dírì àbáǹta ẹyẹ ìtìlọ́wọ́ wọlé mìíràn àti gbogbo àwọn eréṣìíṣì nínú àwọn bídíà àbí òkú wá kú lẹ́yìn ọdún kan àwọn abẹ́yí èyòkú padà ẹ̀lẹ́rẹ́ kan tẹ́ ń ṣe ní tíhun wọ́n láwọn fẹ́ ṣe remembrance wọ́n láwọn fẹ́ ṣàdé ọdún kan àwẹ́sàdó àpọ̀sí 1 day àwẹ́sàdó àtẹ́mú day 21 tí ó bá jẹ́ ọmọ rẹ̀ ààrẹ tó bá sí ẹn tó láti ní fún ọ nígbà tó bá sọ pé alhamdulillah tó láti ní fún ọkọ̀ sọ pé yarhamukallah nínú ẹ̀tọ́ tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó ní lónìí rẹ̀ ó sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní alhamdulillah

لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الوفاة عباد الله اعلموا أن للمسلم على المسلم حقوقا بينها الله سبحانه وتعالى في القرآن العظيم وشرحها وبين بعضها النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة اعلموا عباد الله أن من حقوق المسلم على المسلم احترام حقوقهم احترام حقوقهم بألا يبيع, ألا يبيع على بيع أخيه وألا يخطب على خطبته وألا يصوم على صوم أخيه وهذا أيضا آه، من احترام حقوق البيت واعلموا عباد الله أن لذلك زيارتهم والسرور آه، بلقائهم وقد ثبت أن الله أن النبي صلى الله عليه وسلم آه، قال فيما رواه الإمام أحمد آه، رحمه الله أن رجلا زار أخا له في بلد آخر فأرسل الله سبحانه وتعالى ملكا آه، في مدرجه وقال له هذا الملك أين تريد وقال أريد زيارة أخا لي في سبيل الله قال هل له عليك من نعمة تركها قال لا إنما أزوره إنما أحبه لله وقال له الملك أنا رسول الله قال الله يحبك لما أحببته فيه أو كما قال النبي صلى الله عليه وآله وسلم أرجوكم الله وبارك ولا أتركاتك إخوان النبي صلى الله عليه وسلم عليكم كي الله وبارك ولا كما باوا سابع النبي أتمنى ما صلى الله النبي صلى الله عليه وسلم تيجو بدي أجو إسلام أيها الله وبارك ولا أجعل الإمام يبي يوجي مسلمين لولي مسلمين ìwọ̀ tó pọ̀ jàǹtìrẹrẹ ní tó jẹ́ pé ààbẹ́ẹ̀ ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀ ìtàn nínú àwọn ọwọ̀ tí ní ni káàkọ́ ráìtì mùsùlùmí ẹgbẹ́ alábẹ́ ìwọ̀ náà láti sọ̀rọ̀ tó wá ní òun náà ni ká tún sọ àwọn ìwọ̀ kan nítorí pé àwọn ìwọ̀ ẹ̀sà ká tún bẹ tó jẹ́ pé tí wá ti jẹ́ pé ọmọ ìyá wa lónìí àgbọ̀dọ̀ débẹ̀ ẹ̀ òun náà ni aláyẹ̀bí àlàbẹ́ yìí àmì kéèyàn máa ra ọjà tí ọmọ ìyá rẹ̀ ti ra ọjà yìí ó ti rà á kalẹ̀ sí ṣọ́ọ̀bù ó ti wá rà kalẹ̀ wọ́n wá dé ọjà yíwá ní à bọ́dá ló ti rà á ẹgbàtí ó ti jẹ́ ní ẹgbẹ́ ni ó fi àwọn ọdẹ́ nẹ́ra fún kéde ó máa gbé ọdá kò sí problem ó wá ní kò máa gbé lọ irú eléyìí nínú àwọn aburú ńlá ni inú ìmá ra ọjà lórí ọjà tó mọ̀ ya wá bá ti rà inú ọba àríjọ lánìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà aláyà àtúbá aláàmìtúbá ti yìí ọmọ ìyá rẹ̀ ti bá obìnrin kan sọ̀rọ̀ obìnrin yìí ti ládéhùn ẹ̀wọ́n ti wà ní àsìkò hẹ́tíbà ó ti bá sọ̀rọ̀ ó ti wò wọ́n ti tẹ́ra wọn lọ́rùn wọn kà sí ìṣe ápùdù nìkáà ni ìwọ́n wá gbọ́ pé wọ́n ní báyá torí pé wọ́n mẹ́gbá rẹ̀ kárí ni àbáyá torí pé wọ́n súnmọ́ fámílì wọn ni àbáyá torí pé wọ́n tẹ̀ lówó àbíwọ̀ tẹ̀ tún ní kìní kan tó rò pé yóò tún kí ọ síwájú rẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n láti wá lọ́dẹ̀ gbáwájú òtún lọ́dẹ̀ bá sọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí nínú àwọn ni àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ nígbà tó bá lóhun òfẹ́ ẹmọ́ ẹ̀yìn tí wọ́n ti sọ aláàtàwọn ah, àfihàn kọ́dà ọgbọdọ gbọ́dọ̀ ọjà tí ọmọ ìyá rẹ̀ bá ná lọ́wọ́ ò gbọ́dọ̀ náà inú àwọn tí wọ́n máa ń pé ìwọ̀ tí a bá mọ̀ dáadáa inú wọn náà ni àwọn haúsá wà tẹ́ bá débi haúsá bá ti ń tajà tẹ́nìkan bá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí lọ́wọ́ wọ́n náà wá rí nǹkan yẹn haúsá ò sọ fún ọ pé wọ́n lọ́wọ́ kò ní sọ kò ní tó fẹ́ máa gbọ́ wá gbọ́

ẹwọ̀ sùúrù nílẹ̀pá ìhìm káàkiri máa dunú láti pàdé ọmọ ya wa tó bá gbọ́dọ̀ ọmọ ya rẹ̀ kalẹ̀kùn ẹ má fajúro mọ́sànkó sí lé ẹgbọ́mọ̀ ya rẹ̀ bá sọ́kún mọ́ sí ahmad rahimahullah tí wọ́n gbà wá nínú musnad wọn alayhi sallallahu alayhi wa sallam ó kan lọ́jọ́ kan ó kó nínú ìlú rẹ̀ wá lọ̀lú míì láti lọ lè bẹ ọmọ ìyá rẹ̀ kan nínú ẹ̀sìn láti lọ lè bẹ ẹwò ọlọ́run bá ríkẹ́ láwá ní kí màláíkà kan lọ lè dúó lè lójú ọ̀nà títí gbà kọjá màláíkà yí wá ní ìwà èèyàn ó wá tó di arákùnrin yìí ẹni tó fẹ́ lọ lè bẹ̀wò yìí ìjẹ́ o ní nǹkankan lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ gbà ẹ̀yìn àbí dáadáa kan bẹ láàrin tó fẹ́ ó bàjẹ́ ẹ̀yìn pé o fẹ́ gbówó kan lọ́wọ́ ẹni àbí wẹ́ orí kan bẹ láàrin yìí wọ́n o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ owó ní nǹkan kan tó ń fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ òun kẹ fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni iná mi yóò ni mí ní kí n fún ọ nírò ipé gẹ́gẹ́ bó ti fẹ́ràn arákùnrin yìí èmi náà ṣe pé ní pọ́lọ̀ ọba àríkíọlá fẹ́ràn rẹ̀ so eléyìí túnmọ̀ pé kí ni pé táà bá ń fẹ́ràn ara wa nítorí tọ́lọ́wọ́ ọba àríkíọlá táà ń tàbí ara wa nítorí tọ́lọ́wọ́ ọba àríkíọlá tí èsẹ́ pé nítorí kankan lágbà lọ́wọ́ ara wa eléyìí a máa rí yọnu ọlọ́wọ́ ọba àríkíọlá a sì máa nífẹ̀ẹ́ ara wa wa irúfẹ́ báyìí òun náà nìfẹ́ ti rí pá ń lọ́wọ́ wa ìta àrígbà ara wa tó bá ti tán kò ní sábẹ̀wò máa mélòó mélòó àwọn olówó àná tí wọ́n lówó lánàá tó jẹ́ pé ẹsẹ̀ gìrìgìrì nílé wọn àwọn ọ̀rẹ́ eríṣìíríṣìí àwọn ọ̀rẹ́ primary school àwọn ọ̀rẹ́ nursery school ogun ó kóra wọn jọ ibi àwọn asosiṣẹ́ ọ̀kìnní kan nígbà tó bá ti di pé

ká má ṣe ìfítí fúnra wa wàádámú bí ṣihim ká má ṣe jàmbá fúnra wa wàhádí àti him káti má máa sanra wa mùsùlùmí èsànra ẹni tàbá fẹ́ràn ẹni kò túnmọ̀ pàdé máa sòdódó ọ̀rọ̀ fúnra ẹni gbogbo ọ̀rẹ́ tán bá ti láwọn fẹ́ràn ara wọn tí wọ́n ní mọ́ sódódó ọ̀rọ̀ fúnra wọn èyí táwọn èèyàn ń sọ nǹkan nípa ọ̀rẹ́ rẹ̀ láìjá èyí tí wọ́n náà sípọ̀ pé nǹkan yẹn bẹ́lá rẹ̀ tó wà lè péjú gbogbo ọ̀rẹ́ táwọn èèyàn wípa rẹ̀ yóò bójúmú èmi náà sì rí bóòmọ́ sí báyìí kò dáa o wà fẹ́ ká já o kẹ́kẹ́ já ọ̀pọ̀lọpọ̀ ó ní arábá ah, tí ń sọ̀rọ̀ òdúdó fúnra wá nìtì ìjẹ́ ọmọ dé díẹ̀ díẹ̀ kéyàn ó já mọ̀ná nítorí tọ́lọ́wọ́ bá àríkíọlá inú ìwọ̀ tó ní lórí ẹ òun náà ní pé máa sọ lódó ọ̀rọ̀ fún ọ̀rẹ́ tó bá ń bá dé ní máa wà tí ó dá máa sọ fún títí sọ fún tó ń sọ fún yẹn tọ́lọ̀ bá ní ó wúlò fún yóò yí padà tí ò bá ní wúlò fún yóò máa gún lára gẹ́gẹ́ bí abẹ́rẹ́ ni ó sì jìnà sí ọ àmọ́gbà tó bá ti fílẹ̀ lórí aburú tí ṣe lórí ìjàmbá tí ṣe ẹjọ́ máa pín ládàá rẹ̀ ẹjọ́ máa pín ẹsẹ̀ rẹ̀ ni ìwọ ògbọ́rẹ̀ rẹ mú tí àmóò kò sáà ń ṣe wá sí fúnra ẹni kò sáà ń jìnà sí ẹni torí gbogbo àwọn kan báwọn òun mu tí ìgbẹ̀sán ìgbẹ̀sẹ̀ lórí gbónú tí ìwọ́n ló tún máa palẹ̀ bí ẹ̀sẹ̀ tí ń gbà lórí ọtí tí mu látara pé kíni látara pé ó kó ẹnu rẹ̀ dúró kò dákẹ́ ó máa ṣe ìdí fún mùsùlùmí a máa sọ dódó fúnra wọn mùsùlùmí a máa sọ dáadáa fúnra wọn ẹ̀yìn torí pé láyé tá wà ń bẹ̀ yìí tá a bá rí àǹfààní tó dá tá a bá rí tó ṣẹlẹ̀ aláǹfààní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ á pẹ̀lá wa sí náà ní ọ̀rẹ́ mi wọ́n mọ̀ sí ní kawáyé tó ti jáde ọ̀rẹ́ mi òwò kawáyé mọ̀ tó ta já ń gba fọ́ọ̀mù pítà wọ́n àwọn kàbá ìlàmọ́ sí sọ̀rẹ́ láàrin ara wa ìdí ó wà mú wa rí fọ́ọ̀mù àìjánà ìdí ó mú wa rí ìyọnà ọlọ́ọ̀bà àríkíọlá tí ó mú wa jìnà sí ìbínú ọlọ́ọ̀bà àríkíọlá nípa tó ní ti pẹ̀lú àlámọ̀rí irú àwọn ọ̀rẹ́ tí ó ní pé wáyé jọ gbídà kí á mọ̀ tọ́lọ́ọ̀bà àríkíọlá ní ó jọta ara wọn ó náà lélẹ́ yìí bàbá fẹ́ pẹ́ torí tọ́lọ́ọ̀bà àríkíọlá táàmà sódódó ọ̀rọ̀ fúnra wa táàmà sí wá sí fúnra wa alábìsọ̀ wá wà ní ọ̀sálàm alábìsọ̀ fún ànílò hadithu rẹ̀ ẹ̀sí ilé bọ́ sí àgbá ẹ̀dí má nìrẹ̀ tó dédé oná àníní hátà ìhìbàlẹ̀ àhí máa yìí bùrì náà sí àrẹ́bì ní àgbà tó bá ń fẹ́ fúnra rẹ̀ ní tó ń fẹ́ fọmọ ìyá rẹ̀ ìwọ́n ṣe súnnà ìwọ́n tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam ó sì láwọn ọ̀rẹ́ tó ń bá rìn ó sì ẹ̀wá sí wà sí ẹ̀sìn fún wọn kíjọ kàrí nǹkan mí lẹ́jọ máa ebi tí wọ́n bí ń ṣe tí wọ́n ṣe òun náà ní kó bá rí ọ̀nà ọlọ́ọ̀bá àríkẹ́ọlá òun náà ní kó bá jìnà síbi ọlọ́ọ̀bá àríkẹ́ọlá òun náà ní kó bá rójú ọlọ́ọ̀bá àríkẹ́ọlá òun náà ní kó bá wà ní tó wà ìjẹ́nà tó bá jẹ́ ọgbẹ́dà kìíyàmá tó fẹ́ kí fámílì yóò wà ìjẹ́nà ni tó fẹ́ kára lè ló wà ìjẹ́nà ni tó fẹ́ tí òun náà ní kó máa sọ gbogbo àwọn nǹkan tí ó bá pa lára tó bá díjọ́ gbídà kìí àmọ̀ kò mọ̀ sọ fún tàbá sọrú tàbá tí ó gbogbo àwọn eléyìí yóò máa jẹ́ Islam à ń gbìyànjú láti pé ìwọ ọmọ ìyá wa nínú Islam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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم